ọmọ yorùbá sáà ti sùn. a ti sùn fáfáfá. àwa sì kéékèèké ayányányá afọ̀fọ̀fọ̀. wọ́n ní ajá tí ó sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ. ọmọ yorùbá èyí tá à ń lọ yìí àwa ń ké fa hmm. ẹrù ọgbọ́dọ̀ fa kì í ṣe gbẹ́rù ń bà wá fa. Hmm. ẹni tí ó wọ ẹdùn lóminú ń kọ <laughs> ẹ wo tí wọ́n lọ ṣe ní ọ̀wọ́ ń jò nítorí ah, ọlọ́run. ìfagbèrò ìkúnlẹ̀ abiyamọ o. ẹ sì wá pàwọn èèyàn wa. adẹ̀kẹ́. Ah mẹ́wàá ṣẹlẹ̀ mbẹ̀. kí ni mo wí akẹ́ afọ̀ àyàn wọ́n dàbí ẹni wípé àbí àwọn fagbèrú ọmọ tí wọ́n ń sọ ni hmm. a gbé ètò yìí kalẹ̀ láti yọ ọmọ yorùbá kú òun òde ni ah, ah. a fẹ́ create platform kan ní whatsapp gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá kí tí ó sì jẹ́ ọmọ yorùbá pẹ̀lú ìmùlẹ̀ táwọn fún wa ní bóòlù òṣèlú sírìn hmm. protections. Hmm bóò ni ìdààmú ò ṣe ní bá ọ. torí iná ti jọ́ lórí kókó ah, ah. ìta gbé lọ́wọ́ ni wípé ọmọ Yorùbá ò ní rẹ̀yìn ọmọ Yorùbá ò ní jìyà gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ fìyà jẹ ìran Yorùbá ayé rẹ̀ ó bàjẹ́ tìrantìran. àṣẹ wà àbí ọlọ́run ògùn àgbáyé ọsẹ mọ́lẹ̀ òdómi lẹ́bẹ̀ jẹ̀wẹ̀ hmm. ọ̀lásán lẹ́bi màkímọ̀ bóra bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀nbẹ́ tí bẹ́ẹ̀ni ajá tí bẹ́ẹ̀ni ọmọ ṣẹ̀pọ̀nà bàbá àbẹ́jì gbogbo ẹnikẹ́ni tí ń gbàbọ̀dé fúnra Yorùbá ògùn ọ̀kadà àṣẹ wà àṣẹ wà gbogbo ẹnikẹ́ni tí gbàbọ̀dé fúnra yorùbá sàpàná bàjà. àmì o olódùmarè. ó o gbogbo èdèkéde tó fẹ́ fara ni ẹ̀yà yorùbá ọlọ́run o ẹ bá a kánjú mú wọn lẹ. àṣẹ wà àṣẹ wà àṣẹ wà áńgẹ́lì tí iṣẹ́ kókó jíṣẹ́ fún wọn. àmì olódùmarè ẹ ẹ bá wa ṣí àètò yìí ẹ jẹ́ kí gbogbo ọmọ yorùbá ní tilẹ̀ gbogbo tí wọ́n mọ tó ń ṣẹlẹ̀. áńgẹ́lì tí jíṣẹ́ kú hmm. kó jíṣẹ́ kú fún wọn. ó dàṣẹ èyí tí mò ń sọ́dọ̀ ṣe o torí pé omi yìí balẹ̀ kó mọ̀ nípa. bẹ́ẹ̀ni. èyí tí mo ṣe lẹ́ni ó dàṣẹ. Hmm. èyí tí mo ṣe lẹ́ni ó dèpè. àṣẹ. èyí tí mo ṣe lẹ́ni ó dègún. àṣẹ. gbogbo ẹnikẹ́ni tí ń ni ìran Yorùbá lára. Hmm. bómi yìí sí balẹ̀ yìí tí tómi balẹ̀ tí sì nípa káyé wọn bẹ̀rẹ̀ sí dojúrú báyìí. àṣẹ. kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀. àmì o tó àbàlá ìlú. àmì Olódùmarè. àtọkùn. ah nǹkan bẹ́nu ran yorùbá. mo dé ìlú ọ̀wọ̀ omi yọ lójú mi pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ mo yọ mi lójú kòròkòrò àyà Oh, oh. ọmọdé ò débi ẹrù lẹrù bá o. Táíwò Àjàlá ah. ayé rẹ ò ní dàrú. àmì o àmì o oh, àmì o àmì o. Táíwò Àjàlá ayé rẹ ò ní dàrú. ó hmm, hmm, hmm. ọlọ́run ó fi ọlọ́kàn balẹ̀. àṣẹ. o ò ní mọ̀ nira. àṣẹ àṣẹ. o adé adé ọba adé king àbí adé adé bí wọ́n ṣe ń gbé wa nù ṣé king ni àbí adé ọba àbí adé king o ní mọ̀ àṣẹ. kí ni mo wí. àṣẹ onímọ̀nira láíláí ọkàn rẹ̀ ó balẹ̀ àmín olódùmarè ooo oh, oh. Abíọ́dún hmm. kìí ṣe Abíọ́dún Philip o Abíọ́dún hmm. ooo oh, wàá lọ síwájú ni bẹ́ẹ̀ ni ó rí o àníṣe ìlú Ọ̀wọ̀ sọ́yẹ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn agbàgbé ìṣẹ̀ṣe nǹkan ṣe o agbàgbé agbára lẹ Yorùbá nǹkan ṣe o bó bó bá rí bá aláwọn eégún tá a máa ń gbé jáde lẹ Yorùbá. Hmm bí a bá fẹ́ jẹ̀ràn yorùbá. bẹ́ẹ̀ni láyé àwọn baba ńlá wa ó lọ́gbọ́n tó máa ń ta sírú ẹ̀. láwọn eégún bẹ́ẹ̀ máa ń gbé jáde tógun bá dé àwọn eégún kan bẹ tí ó jáde. bẹ́ẹ̀ni. o o bógun bá dé aláwọ̀ òṣàtà képe ẹ̀yin ẹ̀yin ọba wa kí lẹ̀ ń ṣe ẹ ti sùn. kí lẹ̀ ń wò. kí lẹ̀ ń wò. ẹni tí ọba tógun jà kó padà kó padà lé baba rẹ̀ kó fẹ́ lómi ìjọba. kí ni mo wí ẹni tí ọba tó gbó agúdẹ wò kó padà ṣé pé àjò ọ̀dájú la wà yìí. ó ti wí odidi gbọ́ ọ̀dájú. ẹni ó bá ní ìyá kó padà sẹ́yìn ẹni ó bá ní eh, bàbá nìkan ni kó máa ká lọ. nígbà gẹ́gẹ́sẹ̀ la wà yìí. nǹkan ti bàjẹ́ o a gbọ́dọ̀ wá àtúnṣe sí i. nílẹ̀ bàbá wa mo wá ń pa wá mọ́ bẹ́ẹ̀ ẹ̀yin lọ́balọ́ba ẹ̀ sì dákẹ́ ẹ̀ wá ń fi igi ta yín láàfin ẹ̀ wò pé ìjọba ṣẹlẹ̀ kọ̀ kúkà àwọn ọmọ yín àwọn ọmọ yín wà ń lo èbó gbogbo wa nu ọlọ́run ṣùgbọ́n ẹ rántí ìmùlẹ̀ tẹ́ ẹ ṣe o. wọ́n ti gbàgbé ìpinnu. ẹ rántí ìmùlẹ̀ tẹ́ ẹ ṣe o. ọjọ́ tó ọmọdé bá múlẹ̀ nímọ̀ o ọjọ́ tí ó dalẹ̀ ńkọ́ kò nímọ̀ o. Hmm, oh, hmm, oh. Hmm. ọlọ́run ó ti gbogbo wa lẹ́yìn àṣẹ. kí ni mo wí. àṣẹ. tìmí lẹ́yìn rájí gbogbo ibi kíbi tó bá wà ọlọ́run mọ̀ tì ọ́ lẹ́yìn ni. àmì o àmì o oh, àmì o. Ah, ah, kí ni n sì wá ń gbẹ̀mí púpọ̀ láàárọ̀ yìí kí ni mo wí tìmí lẹ́yìn rájí sẹ́ ọlọ́run mọ̀ tì ọ́ lẹ́yìn ni àmín ayé rẹ ò ní dojúrú àmín ó ó ó ó agboola hmm. dọlá àbí dáúdà agboola ẹ eh, ẹ eh. ọmọ ọmọ ga sí ni ipò ọlá náà lọ́mọ wà ara àwọn tí ẹ̀mí sọ fún mi kí n gbàdúrà ìmọ̀ bá wà ọ̀la ìmọ̀ bí wò sí lọ́la yìí ṣùgbọ́n ara wọn ń gbé ọkọ̀ ń wá ara ń pé kẹ́ ẹ ṣàdúrà fún wa àwọn àràwà níyà ń gbé wá àwọn kìíní yẹn ń gbé wá agbọ́lá dáúdà ò ní kú ò ní kánjú kú àṣẹ o. o ní dààmú. àṣẹ. o o gbogbo ẹ̀yin tẹ́ ń wò ẹ ṣí ààrẹ Ṣadé Hidayat o o o o o o ọkàn rẹ ọbalẹ̀ ẹ ṣí ètò yìí ẹ jẹ́ ká yọ ọmọ wípé ètò tí sọmọ Yorùbá lóore lélẹ́yìí hmm. ẹ̀yin tẹ́ ẹ ti ń fọ́lọ̀ wa láti ilẹ̀ ẹ lọ wọ àwọn program tá a ti ṣe ó àwọn òkígbẹ́ ni òkí àdá ni òkí ni ayẹta ni ọ̀wọ̀ ni ọ̀fọ̀ tá a fi rìnà lọ́sàn-án ọ̀fọ̀ tá a fi rìnà lóru gbogbo ẹ̀ láti sọ lórí prógrámù yìí ẹ ṣáàjì fún ọmọ Òrìṣàtọ́lá àpèsèsègùn àgbáyé lórí programu ìgbà wáṣẹ̀ yìí ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá a ti sọ ah, ah. nǹkan tá a àní orin ìwo lókùtà kọ sí Eh, and ojú ń lọ sóde àánú ṣe mí. orin tá a kọ sí ń bẹ ah. àwọn tó ṣètò wọ ní fún ara rẹ lọ wọ́n wò wípé àwọn ìyá yẹn jáde wọ́n wá ń bọ̀ gúnta gbangba kò ní lọ lásán. kí ni mo wí. kí ni mo wí. nǹkan mà ṣe o. mẹ́wàá ò tí ì ṣe máa wọ̀ rí i ẹnìkan ní ogún kòràn yorùbá mo ní ọ̀sẹ̀ lẹ̀ rí ajagun kiri jìjì àfi kíran yorùbá múra o. ajagun jálumi hmm. ajagun ọ̀wọ̀ ajagun arèmí. Eh, ogun múgbàmúgbà àti jà ogun fẹ̀jẹ̀bọ́jú àti jà. kò sí kankan. ṣùgbọ́n tó wá ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ọmọ yorùbá bí àwọn tó jagun fẹ̀jẹ̀bọ́jú ṣe múra bẹ́ẹ̀ kọ́ ni wọ́n múra yìí o. Gani Adams. ẹ ṣe bí àwọn bàbá wa. Daniel Adams. Ibà Gani Adams lóògùn ọ̀fẹ́ o. lóògùn ọ̀fẹ́. Ibà Gani Adams lóògùn ọ̀fẹ́ o. lóògùn ọ̀fẹ́ ọ̀rọ̀ ló délẹ̀ yìí o. lóògùn ọ̀fẹ́ o. kákìkanjú ó gbéra sọ o. àpèrè yín fúnkú o. àpèrè hmm. yín fárùn o. bẹ́ẹ̀ ni àpèrè yín fàdánù o. ọ̀rọ̀ kàn yín o. ẹgbẹ́ra ńlẹ̀ dìde bàbá o. Sunday Igboho ọ̀rọ̀ kan o. gbogbo ohun tí Sunday Igboho ti ń sọ tó ń sọ ọ̀rọ̀ ń lọ délẹ̀ yìí o. bí ọba rí báyìí kò ní dùn. àwọn kùjẹ̀kùjẹ ọba tó pera lọ́ba Yorùbá kan tí wọ́n ń ṣọba gidi àwọn ọba tí ò wọ̀ pẹ̀bí. àwọn ọba tí wọ́n ń pẹ́ ọ̀rọ̀ tó sọ òṣùwọ̀n. àníṣe àwọn ogun kan ò sí. ṣé ogun wa bẹ́ẹ̀ nísìnyí àbóbò àwọn ọba rédèrèdè. àwọn ọba màálù. àwọn ọba màálù tó ti bá màálù. wọ́n mọ̀ ṣe o. wọ́n torí màálù wọn òṣòrodo ọ̀rọ̀ mọ́. wọ́n torí màálù wọn bá pèrè bàbá wọn jẹ́. ẹ ṣí àìtò yìí dáadáa ẹ dákun oh. ẹ dákun. Oh, ah. oh. ah, ah. àtọkùn àní ìtọ́sẹ̀lẹ̀ ń lu ọ̀wọ̀ kọ́sẹ̀lẹ̀ ń lu Yorùbá rí kẹ́nìkan náà wàá wọnú ṣọ́ọ̀ṣì kó sì máa pa ẹ̀ ṣé wọ́n gbàgbé Ọlọ́run. ẹ wà gbàrà ẹ̀jẹ̀ a kó nǹkan jáde tó bá tásìkò a ṣe kí ni a kó nǹkan jáde a wà nọ́mbà nọ́mbà mi a wà fi create platform fún gbogbo ọmọ Yorùbá yẹ̀rọ and abroad hmm. pé mo fẹ́ wálé máa bọ̀ wálé kò sí ìkànjọ́ à ń ru ọ. ọ̀nà kan jẹ́ ǹbẹ́ sìn fagbero ṣe ni bẹ́ẹ̀ bá dé eh, ìpínlẹ̀ Kwara tẹ́lẹ̀ ń lọ sí ọ̀nà Lọ́kọ́jà ẹni ńláyà kó wà wọ́ ni láti pariwo tó ìwọ̀n mọ̀ bóyá ìjọba ò gbọ́n tá à ń pariwo ni. ìjọba gbọ́ ta ló wọn ń sẹ́ tọ kò yé wa o. ṣé ìkọ̀rọ̀ kan bẹ tíjọba ọmọ ni. kò sí o kò sí. ẹ wá ní ìjọba ṣé ìjọba ọmọ ni. ta ló gbé ogun wọn kalẹ̀. gbóná ti rí ìbọn. gbóná ti rí ìbọn. ìbọn tọ́lọ́pàá ò rí gbé lọ́wọ́ àwọn ajínigbé ń gbé lọ́wọ́ o. bẹ́ẹ̀ bá wá jàjà wá rí ọ̀bẹ lọ́wọ́ ọmọ yorùbá lásẹ̀ máa fara ní. ẹ wàá mú ẹ ní kó máa ṣó lágọ̀ọ́ ọlọ́pàá. ẹ wàá tì mẹ́wọ̀n ẹ tì gbogbo ẹ àwọn àwọn ah, àwọn tí ah. wọ́n ń pààyàn bẹ́ẹ̀ nù gbó tí wọ́n kó bọ́ tọ́lọ́pọ̀ ìlú tọ́lọ́pọ̀ òní kó lọ́wọ́ ẹ̀rí ah, kankan tó sí kí wọ́n láǹfààní ìgbà ìwà ń jọba ẹni tí ọba tí ọba òbí tí ọba lè ṣèjọba wọn kọ́kọ́ líle bàbá ẹ̀. ó ṣẹlẹ̀ yóò dáa kò dáa. àtẹ̀jẹ́ ká sọ fún yín Yorùbá nation no going back. Hmm. kí ni wọ́n wí no going back. ọmọ yorùbá ọjà ẹ lọ fi ayé lọ́sọ̀ balẹ̀. ìṣẹ̀lẹ̀ yìí ó kọjá ó ti kọjá òye yẹn. nítorí pé yorùbá múra lọ́wọ́ à ń ṣe exercise ògùn lọ́wọ́. òsítòsí ni ọkùnrin yìí à ń ṣe kíni lọ́wọ́ à ń ṣe ṣàṣàìsì ògùn lọ́wọ́. ẹ ṣàṣàìsì ògùn bí kò gbólóhùn wọn ò yé mi dáadáa. à ń ṣàjọ lọ́wọ́ ni. ẹ ń ṣa ògùn jọ lọ́wọ́. à ń ṣàjọ lọ́wọ́ ni à ń dira lọ́wọ́ ni. ẹ ń láyọ̀ wá wọ̀ ni ẹ bá ẹ wà lọ́ọ̀lù wa ẹ lọ́ọ́ máa pa wa lọ́wọ́ wọn wá pa òyìnkalẹ̀ bí ẹran. sẹ̀pọ̀nà apá méjì akéjì kàṣà ẹbọra agbó ẹgbà ni ó fi méjì tó kù ọ̀hún òun ni ó fi ṣẹbọ. bí akún bí akún ní ṣègbére. bí ọ̀fọ̀ bí ọ̀fọ̀ ní ṣàparò. wọ́n lọ́rọ̀ ọ̀fọ̀ kì í tán lọ́rọ̀ àparò ojoojúmọ́ lariwo ẹkún ti ẹ̀kọ́ hmm. o ìdààmú ò ní tán lé yín láéláé. àṣẹ wà àṣẹ wà àṣẹ wà. ẹkún ò ní tán lé yín láéláé. Ah, ah, àti ẹ̀mọ́ bí tá a bá lọ́mọ lónìí àwọn èèyàn wá ń sunkún wọ́n ń ṣọ̀fọ̀ bó la bá ṣe ìran Yorùbá ẹ̀yin kábíyèsí kábíyèsí lójú yín yorùbá sì yorùbá ń dákú lọ lójú yín. gbogbo sẹ́tà ń ah. ṣe tí wàhálà bá fẹ́ wọ̀ lùtọ́ yẹ kí wọ́n máa lọ mọ́wọ́ gbálẹ̀ tí wọ́n fi gbálẹ̀ nínú ìlú ni níbo ló wà èyí kábíyèsí. bẹ́ẹ̀ ah. bá lóògùn ẹgbẹ́ àwọn ọba ẹgbẹ́ yìí ẹwà àwọn kọ́nílọ̀ àwọn bàbá kan bẹ ah. nínú lílẹ̀ yorùbá yìí láwọn bàbá tó ti darúgbó nulẹ̀ tí wọ́n ní nǹkan buhari lọ́wọ́ ẹ̀ tọ́ wọn lọ báyìí bá lówó oògùn lọ́wọ́ ẹ ẹ wá pé àwọn ọ̀dọ́ ọ̀dún tó já kíkanjú àṣìwọ adé o ó ní bó lẹ́sẹ̀ lò tìmùlẹ̀ tìmùlẹ̀ ẹ gbọ́dọ̀ fi bàlújẹ́ o ẹ gbọ́dọ̀ fi nìyẹn lá o ṣùgbọ́n bó o ní ilẹ̀ Yorùbá ò ṣe ní dàrú kẹ wá mọ kó nǹkan fún wọn. nǹkan kan tó tiẹ̀ ń bà mí nínú jẹ́ ni wípé. ẹ wá lówó lọ́wọ́ ẹ̀ka àwọn ọmọ tí yín lókè òkun. àní nǹkan tó ń bà mí nínú jẹ́ lórí ọ̀rọ̀ yìí ni wípé ládùúrú bí Fágbèmí ti ń pariwo oògùn eléyìí tí ó tó ṣe pé tó bá ti gbé mi èyí tó bá ti fi sára tí mo ò ní ràn ọ́ nǹkan kan ò ní ṣe ọ́ látijọ́ yìí tí fagbèrò ti ń lọgun lórí ètò yìí èyí ti ṣe bólẹ̀ ń wò ẹ wo bá ṣe pa ìran yorùbá nípakúpa. ẹ ẹ ẹ ẹ ah. rí wọn á lọ wọn á jésù náà ni à ah, ní jésù ọ̀dà alánà bí òsín ẹ pásítọ̀ wa ní kò ní kọ̀ǹtró ẹ dúró mẹ́wọ̀n ẹ dúró mẹ́wọ̀n kọ́ ah. kí wọ́n lọ jẹ pásítọ̀ lé lórí ó ní gbẹtugbẹtu ó ní gbogbo ẹ̀ wọ́n á kọ́ ìyẹn nu ṣọ́ọ̀ṣì rẹ̀ ọmọ ọmọ ah, Yorùbá yàtọ̀ sí gbogbo ẹ̀yà àwọn ẹ̀dá para ẹ̀dá para ẹ̀dá sọ̀rọ̀ ọ̀rọ̀. a ah, ti sùn. Yóò ẹ ṣe sùúrù àwọn èso ọmọ Ísírẹ́lì tọ́lọ́ ara Jésù sí o àwọn èso ọmọ Arabia tí ọ̀nà ara ànábì wa Muhammad sí o ọ̀dọ́ra wọn o we are on from different lẹ́yìn káwọ̀ múra kó le lẹ́yìn kí Yorùbá múra kó le. Ah. wọ́n

ìsọ̀rọ̀ sí wa ìrìn sí wa ìhùwà sí wa oúnjẹ wa àpòpapọ̀ mọ́tẹ̀yìn ẹranko yìí ẹ jẹ́ àpínyà. bí eré bí eré ọmọ ọba sì dọmọ ẹrú. yóò dọmọ ẹrú. Tinubu tí wọ́n fún ní tíkẹ́ẹ̀tì APC sásọ́nà sí wa pé yóò wọlé ni wọ́n fún Tinubu tíkẹ́ẹ̀tì APC gbogbo àwọn gómìnà ilẹ̀ Haúsá wọn kó ra gbàgbọ́ wọn kọ ní sọ́dọ̀ Àtíkù PDP. níbo là ń lọ ọmọ Yorùbá náà bá àbá wa lè ronú káwọ̀ pé òkè gbogbo ilẹ̀ Yorùbá o àti ilẹ̀ Ìgbò ẹ jẹ́ ká gàngọ̀ káwọ̀ pé bọ́ọ̀ ni Tinubu ṣe wọ ọbẹ̀ tí yóò fi ní jẹ́ ẹran Yorùbá gbé àwí á full assurance pé Tinubu àwọlé báyìí. kò sí ìdánilójú kan bẹ̀ torí wípé tipẹ́tipẹ́ lọ́mọ ajídáná ti ń mú wá so. mo wá wo mo mo wá ah. wo fídíò yẹn àwọn àti senate president ni àti gbogbo wọn kóra àwọn lọ́dọ̀ Àtíkù ah, ah. hmm? <laughs> after tí wọ́n ṣe primary tán lọ́gbọ́n ah, ah. àgbọ̀pá ẹgbẹ́ lé Tinubu lọ wọ́n kúrò àwọn ọ̀dọ̀ Àtíkù ah. ṣé mo là ń lo àwọn ọmọ Yorùbá. Yorùbá ó yẹ ká ti gbọ́n. àwọn ń jó wípé wọ́n fún wa ní fún Tinubu ṣé kìí ṣe pé orí ẹ̀dẹ́ lọ́sẹ̀ fún wa that is the question. Yorùbá kómi ó tó gbẹ lẹ́yìn ẹja ẹ tètè ẹja dira wa kó lé o. ṣé kìí ṣe pé orí ẹ̀dẹ́ ni. sẹ́sẹ̀ pé wọ́n ti wá síwájú wọ́n fẹ́ yọ sọ́ọ̀kì lẹ́sẹ̀ wa hmm. nítorí pé wọ́n mọ̀ pé báwọn wá fún Tinubu ó ṣe é ṣe kí wàá lọ́ọ́ ṣẹlẹ̀ ó sì ṣe pé ó dìpọ́ gbogbo haúsá kó lẹ̀ Yorùbá ah, ah. ṣùgbọ́n ọmọ Yorùbá tó bá létí tó gbọ́ tí ń wo ètò yìí tètè máa fẹsẹ̀ ẹ̀yìn délé nítorí wípé Yorùbá ò pín. ọtọkùn òsì sùn ní á lọ nàá díẹ̀ ló kù bóyá oṣù yìí bóyá oṣù tí ń bá àmọ̀gbà tí ó jẹ ṣùgbọ́n díẹ̀ ló kù we are going. kí ni wọ́n wí kí ni wọ́n wí we are going oh oh à ń lọ. Ah, ah. kò sí ọ̀nà kò kò sábùjá kan mọ́ lọ́rùn ọ̀pẹ níbo ó yẹ kí Yorùbá máa lọ náà nítorí pé ìdálóró yìí tó ogun yìí tó. Abímbọ́lá Ọlásọjí ah. ayé rẹ̀ ọ̀dà ọkàn rẹ̀ ọ̀balẹ̀. ìdààmú òní bá ń fi gbólóhùn kan ṣàdúrà fún Abímbọ́lá Ọlásọjí. Hmm, Abímbọ́lá yóò rọ̀ ọ́ lọ́rùn iṣẹ́ rẹ ò ní di iṣẹ́ oníṣẹ́ o ṣọ̀tì gbọ́ ọ̀nà rẹ ó máa dùn ewu kan ò ní wú ọ mo rí i wípé ó kọ tó ń jẹ́ ọmọ mọ̀ pé ìran Yorùbá ni ọ ìwọ náà mọ́ gbẹ̀sìn lágbàkọjá ààlà bẹ́ẹ̀yàn bá ṣègbàgbọ́ téèyàn ń ṣẹ̀sìn mọ́lé èyí ò pé kéèyàn má ṣe ṣe ọmọ Yorùbá o. ẹ mọ́jà àdúrà ọ̀pọ̀ kò sanwó fún <laughs> àdúrà gbọ́dọ̀ pọ̀ gbogbo tó ń ṣẹlẹ̀ lóòótọ́ ìran a nílò àdúrà a nílò o. Àmúsà Abọ́lájí ọkàn ọba lẹ̀. àṣẹ. òní dààmú. Àmúsà kí ló pé mo lẹ́yìn àkàn ń já Àmúsà kí ni bàbá. Àmúsà <laughs> Peter. o <laughs> o oh, oh. ah, ah. ṣé rí ọmọ Yorùbá ẹ fọlọ́ọ̀ bẹ̀yìn. Eh, eh. Oh oh, ọkàn yóò balẹ̀. àṣẹ wà oh, àṣẹ wà. prince ọmọdé ọ lọ síwájú o hmm. ní ya wèrè láíláí. àmì o àmì o ah, àmì o ọlọ́run o o o o. ọmọ yorùbá ẹ mọ̀jà sun àti sojú why why are we sleeping. Uh -uh. why why why why why why we are sleeping kí ẹ dúró náà. ó mà ṣe o. nígbà wọn jẹ lọ pa pásítọ̀ mọ́ nígbà wọn jà lọ pa pásítọ̀ wọn lọ pa pásítọ̀ mọ́ ṣọ́ọ̀ṣì wọn pa gbogbo wọn ẹ láfẹ ní ìfọpá ọ̀dà yorùbá ti wá ìran yorùbá ti gbàgbé òkígbẹ́. o láwọn òka o láwọn òka control. ó mà ṣe o ó mà ṣe o ta ni pé ẹdú oúnjẹ déhùn ẹdú oúnjẹ wà àwọn. orúkọ jésù ẹ dúró tp joshua kọ́nà fún ọ̀run kẹ́ ẹ kan náà fẹ́ ohun tí P Joshua ní ń gbọ́ lásán lóòótọ́ ọmọ Yorùbá ló sì ti dọ̀run ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ṣiṣẹ́ rẹ kalẹ̀ ẹ jẹ́ àyìn hmm. àfìgbà tó gba Jésù ọba gba Jésù gba tọkàntọkàn bọ́ọ̀bà sóògùn dáadáa jókòó tóògùn káwọn polóògùn ni ọ́ fi sẹ́ pásítọ̀ ọlẹ́wà jókòó tí babaláwo. ọ̀ṣọ́kò ṣáká tó ń ṣe yìí kò lè ràn ọ́ lọ́wọ́ o mọ̀ jẹ́ tàn ọ́. ẹ wá sùn ẹ wá sùn ẹ wá sùn. àti débi wọn ò ti jí náà nù kò sẹ́ni tẹ́rù ò kò sẹ́ni tómi inú ò kọ̀. àgbọ̀túndé ire tẹ́ tún lọ wẹ̀. tọ ẹ tún gbọ́ o ṣé ẹ ti ń ṣí ètò yìí. àgbọ̀túndé yìí tẹ́ lọ wẹ̀. yóò yí ọ ṣe ń ṣí ètò yìí máa ṣí ewé ọparun ẹyin adìẹ ìbílẹ̀ funfun àti pupa ewé àkókò ìkòkò tuntun láò fi ṣe é àwọ̀ àgbò yìí nínú ajáde apẹ̀rẹ̀ bàbá tí wàá wẹ̀ tán ajáde apẹ̀rẹ̀ tá a kéde síta tá a kó apẹ̀rẹ̀ a wà á dà ọ̀túnbọ̀ òbí fágbéró ṣe ń ju àǹfààní ńlẹ̀ rí tó ń ọrùn mọ́ ṣe bẹ́ẹ̀ mọ́ o ọrin tó ṣẹlẹ̀ kò yẹ kíran Yorùbá mọ́ kúkú ah! a ti sọ ọ̀pọ̀lọpọ̀ ayẹta. Hmm, àkàìmọye ayẹta tá a ti sọ sẹ́yìn. ni ni wà nù sọ́ọ̀ṣì ẹ̀wọ́ àtẹnìkan tó lókì gbẹ́nu kò ní ẹ tó ní tó ah! lókì ìgò kò sẹ́ni tó kò ní ṣubú ṣe kò sẹ́ni tó ní ọmọ yorùbá ẹ sùn you are sleeping. ah bó láti wá ṣe báyìí. olúwarúkọ ojì ni nítorí ọlọ́run ọgbọ́n wo la fẹ́ dá báyìí. ọ̀rọ̀ yorùbá gbà kí n mú mi nítorí pé bí inú mi ṣe ń ru yẹn ń ru mi nínú púpọ̀ jù. Ah, kò wá nírú yẹn nú kò sí bí òṣè nírú yẹn nù eh, ìbànújẹ́ ńlá gbáà nìkan tó ṣẹlẹ̀. lórí pé ọ̀gá púpọ̀ mọ́ àríkọ́ nídìí kó wálẹ̀ I'm I'm so I'm, so disappointed in Yorùbá yorùbá yorùbá yorùbá culture. ah kí ló dé nǹkan ti bàjẹ́ ah láyé àwọn baba ńlá wa tó ló tó bẹ́ẹ̀. kí sì ni nígbà wọn bá nígbà wọn gbé jésù dé jésù dà àmọ́ hmm. aláṣẹ aláṣẹ kiri ni ń lajú àfọ́jú ń gbókùnrin ìdè mélòó ní lọ́gbà tọkàntọkàn. kò sí. kò sí bàbá tọ́ra. bọ́ọ̀ bá wá gbà tọkàntọkàn àti pọ́nmọ yorùbá ni wá kò sí ní tó burú kọ ẹbọ lọ́lọ́run lòun ọ̀fẹ́ kò sí ní tó burú kò ní self defence ẹ̀gbọ́n kí ni jẹ́ ń jẹ́ bọ̀ ọlọ́run ọlọ́run ò tiẹ̀ pé òun ò fẹ́ bọ̀ ńgbà kankan yorùbá ló ní táǹpì lẹ́bọ. no sẹ́ni ta òyìnbó mọ táǹpì lẹ́bọ ni. sẹ́ni termination ah. àwọn àwọn gbólóhùn gbólóhùn ìdọ̀tí ni wọ́n fi ń pe yorùbá ni làwọn ẹlẹ́sìn mùsùlùmí ẹlẹ́sìn kìrìsẹ́nì fi ń pe yorùbá. wọn àwọn pé wọn á pé èṣù wọn á pé e, e, èṣù tọ́lọ́run bínú tọ́lọ́run ò sí èṣù. èṣù èso ọmọ yorùbá èṣù tí wọ́n sọnù kúránì tó sọnù bíbélì kì èṣù ti nàìjíríà tá bọ̀ èèyàn lè ṣu nàìjíríà tá bọ̀ for remembrance ṣé báwo ni ó ṣe rántí bàbá rẹ àbó ṣe rántí bàbá rẹ à ń ṣe rántí èṣù lásán nìyẹn. èṣù tó ń ṣọmọ ti yorùbá ó yàtọ̀ sẹ́yìí tí tí wọ́n ní pé wọ́n lé wọ́n lé nìkan ìyàtọ̀ ń bẹ́ẹ̀ o wọ́n sì bà gbogbo àṣà wọ́n dà gbogbo ẹ̀rú gbúrúgbùrú gbúrúgbùrú ìwọ náà wá dẹnu lẹ̀dẹ̀rẹ̀dẹ̀ wọ́n bá àṣà bàbá tiẹ̀ wọ́n bà á jẹ́ mọ́ ọ lójú. ó oh ètò. Oh. zero eight zero. thirty. three zero. four five. four five. six three. six three. eight three. eight three. ó oh ètò zero eight zero. thirty. three zero. four five. four five. six three. six three. eight three. eight three. o oh eight o. Oh zero eight zero. thirty. three zero. four five. four five. six three. six three. eight three. eight three. ìlú ìlọrin ni mo wà tẹ́ ẹ bá ti dé ilé epo alhaji prince muritala mm ibola lagbo ọba fọgànáìsà kan bẹ lọ́pọ̀sìtì ilé epo mm yìí alhaji hasan ọmọ ẹ̀dẹ́ ẹ bèrè ilé fagbẹ́rù ọmọ òrìṣàtọ́lá àpèsèṣègùn àgbáyé ọmọ bíbí ìlú mọdákẹ́kẹ́ akọ̀ráyè nípínlẹ̀ ọ̀ṣun akọ̀rógun mọ́tìdí akọ̀mọ́bàmíjà àwọn olówó ẹbọ ńlé ọjọ́ tuesday nìkan sọ fún dáhùn náà nílùú ọ̀fà lọ́sùn tẹ̀ tẹ bá ti dé ilé ilé epo pọ́fà sọ́wà lọ́sùn tẹ̀ ọlé ọ́fíìsì àkànbẹ́tọ́ kọjú sí ilé epo yẹn gangan wọ́n ṣe rédíòníkì lábẹ́rẹ̀ ec electronics aago mẹ́jọ àárọ̀ ṣàgùkọ̀sọ́ ní dáhùn náà nílùú ọ̀fà ẹ̀ ní fàìsàn ló gbà. àmì olóòtú